Olódùmarè lórúkọ ńlá olóríkì tó pọ̀ rẹpẹtẹ a tún ti wà nílùú fèésù ìlú tó jẹ́ pé tá a bá ń sọ nínú ìṣẹ̀dálẹ̀ ohun Oòduà ìlú tó ṣe pàtàkì ni àti wà ń bẹ̀ o ta ni ọba orí adé tìlú fèésù kí lorúkọ oyè ọba ìlú fèésù kí ni ìtàn tó rọ̀ mọ́ ìṣẹ̀dálẹ̀ ìlú fèésù kí ni àwọn ọrọ̀ ajé tó wà nílùú fèésù gbogbo ẹ̀ òun náà lẹ́ àǹfààní láti gbọ́ lórí ètò tá a wà yìí ẹ̀yẹ sáà máa bá wa ká lọ. bàbá mi kábíyèsí o ẹ bá ní káwọn aráalé tá ń wò wá tá ń gbọ́ wá. mo kí gbogbo ìlú mo sì kí àwọn ọmọ ọba lápapọ̀ àti gbogbo àwọn àjòyè pé ẹ kú ọ̀rọ̀ yóò àsìkò àsìkò yìí o ọlọ́run ní fi ìgbà ẹ̀ òní fi dà wá láàmú o. ìlú fèésù ni mo wà láàfin ọba orí adé ẹnu oníkan òun àti gbọ̀pọ̀n látẹ̀lú bàbá mi gan iná ẹ̀ ti gbórúkọ wọn bàbá mi kábíyèsí ẹ̀ bá mi dárúkọ yín fáwọn aráàlú. orúkọ mi ni ọba mọ̀ṣúrù àlàmú ọ̀párọ̀nkẹ́ kẹ́ni onísàárà àti ìlú fèsù ní ìwó local government ọ̀sán. tó ẹ ti gbọ́ ọ̀dọ̀ bàbá mi ni dr masud alamu ọ̀párọ̀nkẹ́ kínní onísàárà tìlú fèsù òun náà la wà bàbá mi àwa sáàfin lénìí láti jẹ́ pé ká mọ àwọn ìtàn tọrọ mọ́ ìṣẹ̀dálẹ̀ ìlú fèésù torí pé nílẹ̀ yorùbá nílẹ̀ ọmọ òdua ìlú kọ̀ọ̀kan òun ló láwọn ìtàn tọrọ mọ́ bàbá mi ẹ bá ní sọ ìtàn tọrọ mọ́ ìṣẹ̀dálẹ̀ ìlú fèésù. ní àkọ́kọ́ náà ìlú fèésù ó jẹ́ ìlú tí ó ti pẹ́ nínú àkọsílẹ̀ tí a rí ní akai Alúfisú ó dáyé ní ọdún 1485 ohun tó jẹ́ ká mọ eléyìí ni pé ìgbà tí àwọn òyìnbó tí wọ́n fẹ́ kúrò ní orílẹ̀-èdè wa wọ́n ṣe àkọọ́lẹ̀ àwọn ìlú kọ̀ọ̀kan nínú àkọọ́lẹ̀ ìlú tí wọ́n ṣe òun ni wípé wọ́n béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ Basọ̀run Ògúnmọ́lá tí í ṣe ọmọ bíbí ìlú Fèésù wọ́n béèrè ọ̀rọ̀ ní ẹnu ó sì ṣe àwọn àlàyé fún àwọn òyìnbó lásìkò yẹn bí mo ṣe sọ àwa kì í ṣe ọmọ bíbí ìwò a kì í ṣe ọmọ ìwò Ọ̀yọ́ ni àwa ní Ọ̀yọ́ Aláàfin hmm. ibẹ̀ ni àwa ti ṣẹ̀ wá tá sí Ọ̀yọ́ ilé ṣùgbọ́n láyé ìjọ́un a gbọ́ nínú tàlátẹnu àwọn bàbá wa wípé agbára ló kálukú fi máa ń táàkà nǹkan tó bá ní agbára bí oògùn tí wọ́n fẹ́ lọ jagun ni agbára náà ni tí wọ́n fẹ́ wòyàn sàn agbára náà ni nínú agbára yìí làwọn bàbá tí a wá ti wá wò wípé agbára yìí ò tó nǹkan ó káwọn tún kú gìrì síwájú wọ́n bá tẹ̀síwájú wọ́n gba èkìtì ẹ̀fọn èkìtì ẹ̀fọn ni wọ́n lọ ìgbà tí wọ́n dé èkìtì ẹ̀fọn wọ́n lo àìmọye ọdún níbẹ̀ ṣùgbọ́n ní àkókò tí ẹni tó jẹ́ olórí ìlú ní èkìtì ẹ̀fọn ní ìgbà náà tóun náà wájà pẹ̀lú agbára táwọn bàbá wa wá lọ sí èkìtì ẹ̀fọn wọ́n rí i pé agbára tí àwọn wáyé àṣé àwọn táwọn wá náà àti wọn ò tiẹ̀ agbára wọn ò tó fẹ́ tó táwọn ẹ bá gbìyànjú wípé ọba tẹ̀ ń jẹ́ lu àwọn náà ọba yẹn dá sí táàjù máa jẹ́ nínú ìta nílùú tí wulẹ̀ kò kéré tó kí akọni ibẹ̀ kí wọ́n ti dẹ́kù tó àwọn tó bá ṣẹ́kù ò ní gbà wọn ò gbà fáwọn bàbá wa láti jẹ́ ọba níbẹ̀ so á wò wípé ah ọmọ aláàfin làwọn àwọn tó wá dúró síbí nígbà tí ọba eléyìí sípò padà tó yẹ kí àwọn sì bọ̀ sí orí àpèrè ni a bá kúrò níbẹ̀ kúrò tí wọ́n kúrò níbẹ̀ ni a wá wá sí ìníṣà ní odò ọ̀tìn local government nípínlẹ̀ Ọ̀ṣun báyìí wọ́n á dúró síbẹ̀ ohun tí wọ́n ń bá bọ̀ láti ibi tí wọ́n ti wà ní pé ẹni ọba ti jẹ́ àgbà nínú ìdílé òní ọmọ àjẹ ní ìnísà. ìnísà kò rí dífàǹgbà náà hmm. ẹni tí àgbà bá kàn kò ní ọ̀bọ̀ sórí àpèrè bàbá rẹ̀ hmm. tí yóò sì máa bá ipò náà lọ. Hmm. ṣùgbọ́n ìgbà tó ti di wípé pípẹ́ tá a pẹ́ ní ìnísà yìí tí àwọn tó járúgbó járúgbó járúgbó járúgbó tí wọ́n ń jẹ ọwọ́ àkàn àwọn bàbá tiwa ìran bàbá tí a wá kàn ní ẹ bá ní òun jì fásì ifá bò ó àìdífá tẹ́lẹ̀ yóò wà jẹ́ pé kò wá kan ìrántí bàbá ti wá hmm. òun náà wà ní wọn á dífá ẹ bá kúkú wá ní ọ̀dà ẹdífọ̀ ń kárí hmm. ifá tí wọ́n wá dá ifọ̀ ọ̀bà mẹ́mẹ́ ah. lọ́ba má bùrọ̀ ẹni bá fi ẹ̀gbọ́n lẹ̀ ọba má bùrọ̀ ah. ẹ̀gbọ́n bá ní lójú ayé wọn kọ́ àbúrò òun wọn àwọn ọ̀dọ̀bálẹ̀ mu síwájú wọn máa kọ ní àbẹ́yìn fún díẹ̀ yìí òun ó fi lulẹ̀ fún ọ kọ ya máa sì lù òun ọ̀dọ̀ wá bòmí tẹ̀lé sí ló mú àwọn bàbá tiwa tí a tó fi rìnrìn àjò mẹ́rin tí a fi wá débí ní ọdún fourteen eighty five ìwọ òsì níbi tí wọ́n wà nítòtò gbà yìí ìwọ takété wọ́n wà ní igbó oríta ìwọ wà sòkùgbà ti fi sú tó débi gbọ́n débi tá a débi ẹ mọ̀ láyé àtijọ́ ẹjọ́ bá ti jẹ́ ọmọ ọ̀ni adélòhùn gbé wá ló gbé wá ló fi wá tẹ̀lú sí ìwò ìyẹn bàbá wọlú ṣùgbọ́n òkìkí wá kàn wípé àwọn akọni kan wọ́n máa ń bẹ́nu gbóǹbì tí ó wá lọ sọ fún olúwo ìgbà náà à ń pè ní olúwo ìgbà ní ọba paarin ọba paarin olùwàlúwà ní àpè lásìkò tá à ń bí ní ọdẹ yẹn wá lọ sòkòkò fún ọba olúwo wípé àwọn àjèjì kan máa ń bẹ ní ìsàlẹ̀ bí báyìí wípé kódà ìyàwó ọmọ àbúrò okun wọn dání o wọn wà bí báyìí tí wọ́n dúró sí yorùbá ní ah lọ́dọ̀ òun bí lákàtà òun ọ̀yá ọ̀làbẹ̀kú lọ pè wọ́n wá ọ̀ràn ẹ̀rú ọ̀bá náà tí a pè ní gbági pẹ̀lú lábẹ́kú pé kí wọ́n lọ pe àwọn bàbá wa wá sí àfún lábẹ́kú jẹ́ ògbóǹtarìgì ọdẹ nínú igbó débi pé kò sí gbogbo ojú ọ̀nà tọ́wọ́ ìwọ kò sọ́nà títí ojú ọ̀nà ẹsẹ̀ ni o tí èèyàn fẹsẹ̀ tọ̀ tàbí ẹṣin kò gbogbo ojú ọ̀nà yẹn tẹ́ẹ̀tì ní bá ọ̀làǹdẹ̀kù lásìkò yìí ti parin tí í ṣe olúwo àti fún wa béèrè wá tó ṣẹlẹ̀ ní pé ọmọọba làwọn lọ́yọ̀ọ́ lé àwọn sì rìnrìn àjò láti wá agbára lọ sí èkìtì ẹ̀fọn èkìtì ẹ̀fọn yìí wọ́n fáwọn ní baálẹ̀ jẹ àwọn tó dé nìsà nìsà táwọn tó wá wà yìí eh, wọn èdí fatẹ́lẹ̀ àsìkò tó wá kan ìran táwọn wọn bẹ̀rẹ̀ sí dífá nípa bá mú àbúrò lọ́jọ́ òun bínú kókó òun náà kú lọ wá bùnmí ìtẹ̀lú sí hmm. olúwo ọba parí bá ní báyìí pé tó kúkú ń bá lọ yọ padà nù pé ó padà sí ìlú bàbá rẹ dúró síbí náà àjọba àṣàyẹ ọba dúró síbí máa jẹ baálé rẹ lọ hmm. máa jẹ baálé rẹ lọ bí pẹ̀lú àṣẹ tí ọlọ́run fún un hmm. so o sì bẹ̀rẹ̀ sí í jẹ baálé nù láìsí tó bọ́yà bí wọ́n ti fà kankan mọ́ hmm. bàbá tó jẹ́ àgbà tí mo ló bínú pò yìí òun ni ó wá di baálé àkọ́kọ́ ní fourteen eighty five ṣùgbọ́n láti ìgbà yẹn baálé náà lọ́fà ń jẹ baálé là ń jẹ nígbà ó sára lọ àwọn ọmọ rẹ̀ náà gbà wọn ò dífá títí títí títí tó fi di wípé ọwọ́ adi baálé kejìlá baálé lẹ́ẹ̀kẹrin òun ló wá bí ẹlẹ́ẹ̀kẹsàn-án tọ́lọ̀ fi agídí mọ́lé. ó fa agídí mọ́lé. ẹ á sọ ìdílé yẹn náà so baálẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òye à ń pè ní oyè lọ́wọ́ ṣùgbọ́n ní àkókò tí baálẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tí òun wà lórí oyè àkọ́bí rẹ̀ òun lọ́lọ́ jẹ baálẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn tó fi bínú kúò ní agboolé baálẹ̀ nífẹ̀ẹ́ ìsú níbí ṣùgbọ́n ká tó máa sọ ìtàn ìdílé tèmi nífẹ̀ẹ́ ìsú ṣe bẹ̀rẹ̀ ní wípé. ọdẹ tá a pè ní ọlámẹkù lẹ́yìn ìgbà tí olúwo parí ti ta síbi tá a ti gbà pé ìlú bàbá wa lọ́yọ̀ o ní tá a kúkú wá lọ àti rí bí ni ọdẹ yìí wọn pè ní ọlámẹkù ọlámẹkù yìí ìyàwó ni mọ̀ ta ìmọ̀ ń ọlámẹkù ó sì sọdẹ lọ ọdẹ bá ṣe lọ ilé ìbá yóò mọ ẹran bẹ láyé jọ̀hún èkúkú ta ẹran gbẹ ṣùgbọ́n wọ́n máa fi sàánú wọ́n lè wọ́n lè lọ gbé fọba wọ́n lè gbé fún baálẹ̀ wọ́n lè gbé fún ọdẹ ẹgbẹ́ wọn náà ti bá ń ṣọdẹ kiri nígbà tí ó di pé ọlábẹ́kú ó di pé ó dàgbà táwọn bàbá tí a náà ń dàgbà nínú ìlú ìyàwó rẹ̀ tí wọ́n ń ta orí ojú ọ̀nà gbòrógbó tó wá láti láyé ìgbà náà ojú ọ̀nà yìí ó lọ sí ọ̀nà kò nífin ọ̀kan yà táwọn pèpè ní agbowó ó lọ sí ọ̀nà bòde alìgbàjáde sí èjìgbò tí kò nífin alìgbàjáde sógbòmọ̀ṣọ́ so ojú ọ̀nà yìí òun ìyàwó ọlábẹ́kú ti máa ta ìlú so gbogbo ẹni bá ti wá ń lọ tó ra rú ẹ̀ pé kò sì sọ́ra láyé ìgbà náà ewé ni ìgbà tí wọ́n bá ti ra rú tán yóò ní gbà fèyí sùúrù rẹ̀ gbà fèyí sùúrù rẹ̀. Hmm. sùúrù rẹ wọ́n wá di pé àwọn tí bá ń lo oko ọ̀yàdọ̀ ìyá ọgbà fi rẹ bẹ̀rẹ̀ ló ti bá ara rú o kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bí ó kọ èso tí ń bẹ̀rẹ̀ nù àwọn hmm. òǹgbé ìmísà yẹn àgbékarí hmm. nígbà o ọdẹ tá a òun orúkọ yìí hmm. ṣùgbọ́n nígbà orúkọ yìí wà wa àwọn wà nígbà náà pẹ̀lú àṣẹ Olúwo kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìgbà tó ti di wípé Ọlámbẹ̀kú òun náà ń dàgbà àwọn bàbá àti àná ti ń pẹ́ láàyè àwọn bàbá wa ń láti pé Ọlámbẹ̀kú pé wọ́n jẹ́ àjọ mọ́ sí ìlú káwọn fún ọ lóye Ọlámbẹ̀kú wà ní yẹ̀wò pé ìran tòun káwọn ọ̀sọ́dẹ̀ ń tàwọn wọn ò déwì tí ọ̀la ń lẹ̀kú tó ti di pé ó kú fáwọn bàbá wa nínú ìkúkò tó ń kú ọgbọ̀nà fakó lọ́nà ìbàdàn ó gbà ní ọ̀gbọ̀nà tá a bá ti kọjá òdúró àwọn ọmọ fakó yìí lágbègbè ẹ̀bẹ̀ ló ń gbà lọ ló wá pẹ́ ó ti bá a sì mọ̀ pé ọdẹ ni bí gẹ́gẹ́ mo ṣe sọ ní ìpìlẹ̀ pé ọdẹ ni ọlámbẹ́kú tó gbójú ọba padà wálé mọ́ ìyàwó àtọmọ ah, bàbá àwọn wa ń kọ́ ná àwọn ọmọ gbúrò bàbá àwọn ọlámbẹ́kú mọ̀ ẹ̀bà ni ẹ̀já ọjọ́ àwọn tọpasẹ̀ rẹ̀ lọ ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ ẹ̀bà tọpasẹ̀ rẹ̀ lọ ìgbà tí wọ́n tọpasẹ̀ rẹ̀ lọ títí títí tí wọ́n á dé ìdí kan ẹ̀bà rí àpò àpò rẹ̀ tí wọ́n rí lórí igi lókè wọ́n ní à ah, bàbá àwọn lọ́fà kórọ̀ yìí àjẹ́ ah, yìí pé àwọn náà kọ̀ lébà bí yóò dé bí wá bá wọn àpò rẹ̀ tó fi rọ̀ bíi yọ wà bá wọn bí ó sì di wípé àwọn ọmọ rẹ̀ náà bá tún di ara àfàpò nù ibi tá à ń pè ń fapó fapó rọ ni ibi tí ọlá ń bẹ fòyàpó rẹ rọ sí hmm. láyé ìjọhún lòdì fapó lòdì fapó bàbá fapó rọ sí lòdì fapó nígbà tí wọn wàá rí mọ tó ti di wípé ó ti di ẹni lẹ̀ torí àwọn alágbára àwọn àmì tí wọn fi lélẹ̀ jù náà lọ. Hmm ẹ àwọn bàbá ti wá ó sì ó padà lọ síbi kankan wọ́n sì dúró sí fèsù yìí.